àbí tó wà. yé rẹ̀ ọ́ bìdá ọmọ kan dúró síbẹ̀ èyí dúró síbẹ̀. bẹ́ẹ̀ tí mo ní kò dúró. àbò lórí bùsà wèrè yìí. wọn nífẹ̀ẹ́ èèyàn ni mo nífẹ̀ẹ́ ìwọ ìwọ góódà lò agbóúnjẹ wèrè èmi kàsàdí ni wọ̀n lọ́dúnmọ́ láyé rẹ̀. ní ọ̀rẹ́ ní ọ̀làbúlé yìí bó ṣe lè wù kó tó. ẹ kúrò. ó ti bá lẹ̀ lù yìí wọn bí aláyé kówó ojú mi. wọn bí wá wèrè mi parọ́. wíparọ́ wíparọ́ kábọ̀ nítorí ká wá sọ pé abúlé wa tóbi ju bó ṣe yẹlẹ kán ní pọ́fẹ́ ní kábíyèsí. lọ kò sọ bá tó bá ti jẹ́mi tó ò bá ní fi tèmi jẹ. bẹ́ẹ̀ni. kàkà kan má ti tèmi jẹ mi ni màá padà jọba òun. bẹ́ẹ̀ni. ìwọ tí mo wá kó mọ́ra. mo dà lò àwọn tó pè. mo bó ṣe ń ṣe bí adìyẹ gíríìkì. mo bó ṣe ń gbọ kí ló ṣe. àbí ẹ. ọ ó ṣe makeup. ṣé makeup ni kí gbogbo lè. ìwà òkú má ṣe ojú ajé òun náà ni mo ń wo kìbí yàrá dàbí kó ṣe makeup. wọ́n wọ́n ó lè fẹ́ fẹ́ fẹ́ tó wọ ọṣẹ àwúre ìwọ òfìfì awo. ìwọ wọṣẹ àwúre wọn lọ wọṣẹ àwúre sọ̀rọ̀ kẹ́ni bá wọṣẹ àwúre ó ṣe é ṣe kó lọ́ọ̀gùn oògùn tó nílò fi òkè bóyá ò lè ṣe ń tó ṣe àbí ráyìí ní àfojúsọ wọn jáwé jáwé fúnlẹ̀ àfihàn kò bá jà. ó mà ṣe o èèyàn máa burú kó máa ṣe é fìnnú wọn o wá jẹ́ ìyàwó tèmi àìná òun ló wá rí ní gbogbo òlú yìí tó ń sọ pé òfẹ́fẹ́ níwọ tèmi mú ní kòríkòsùn òun náwó ó fẹ́ sọ̀rọ̀ kò sí wàhálà àǹfààní wà fún ẹ láti sọ̀rọ̀ kódà ní tó bá fẹ́ pa gan wọ́n máa ń bọ̀ ni sọ̀rọ̀ torí pé màá pa ẹ́ ní o gbogbo tó bá dẹ̀ sọ gbẹ̀yìn bí náà ló láǹfààní àti ní kó tó dé ipò òkú o nì mo ń gbọ́. ìjẹ́ni rẹ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ó ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ kò sọ àwọn ẹgbẹ́sọ̀ ìwà ìwà ẹ ọkọ gbogbo èrè tí mo lọ kó kí mo lè mọ àbọ̀ wọ máa fọ́ ẹ kó kí mo lè wọ lọ wọ bá lù tọ́jà kí n mọ̀ wọ la yẹ ṣé o lè lù wọ ṣé o lè lù wọ la yẹ àní mo ti wí fún ọ mo ti wí fún ọ mo ní kó yé máa fi wí wé àwọn olórí ibú àtọ̀lé ọkùnrin abúlé wa ìmọ̀ torí tí orí wọn ò bá burú ṣé wọn ó yẹ kí ọmọ ẹlọmọ bá gbogbo bin abúlé kí ọmọ ẹlọmọ kan dọnu fẹ kọ wọn hmm. orí ibú ń bá wọn sọ rí bọ sí rí èmi mo séǹgì gan mo yàtọ̀ mo yàtọ̀ mo yàtọ̀ gérégbé sí ọ mo sì nífẹ̀ẹ́ rẹ hmm. ìfẹ́ tó yẹ lé ní mo ní sí ọ to die together that was one á sì hmm. jọ ṣe kú dọjọ́ alẹ́ ni. ó hmm. yé mi ó yé mi. ọ̀sán àmọ́. ìgì ọ̀rẹ́ rẹ ó sọ jù báwọn lọ lọ́jọ́ kìnìún àná ojú ló kan mọ́dàkùn ò ṣe. ẹ bẹ́ẹ̀ ni àǹtí mi ò ṣe ṣé dandan ni àbí wàhálà kú bẹ́ẹ̀ ni kàkà káàntì mi gan lọkọ nù ìṣe òkò fọwọ́ bá àwọn ọkọ òun lórí ìyá rẹ. lórí bù kí ló ewé lógún òkò sóò bẹ̀rẹ̀ kí ló gun ọkọ níbi tó ní tá à ń sọ yìí dákun mi ò fẹ́ yín o tọkọ ní sáfẹ̀ sílẹ̀ àbí kí ni gan tí bá sàti rádìó orí dandan ní kí n fẹ́ mo mọ̀ fẹ́ ẹ̀ mo mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ ju sọ́ọ̀rí bọ́ sí wò mí èmi gan ládé orí rẹ sórí ilé eré mo sì ti jáde sórí tí mo wọ̀ ilé eré ilé àràádùn ẹ̀kọ́ ìfọ̀sọ̀ rẹ ìwọ̀ rẹ ọ̀sùn bá mi wọ́n sì bímọ fún ibẹ̀ fà lọ́kọ̀ bí fún mi ọ̀hún sáà wá. Sẹ́mi Sẹ́mi jọ Sẹ́mi Sẹ́mi sọ̀rọ̀ ìwọ ìwọ ayé rẹ lórí o ò ó máa jọ lẹ́yìn tá a bá pa ibi mi ó ò ọjọ́ mi ò ní ṣe wúlò pẹ̀lú ìyàwó tèmi kí ló ṣe. emirele emirele sọ̀rọ̀ màá dé lẹ́yìnká sọ̀rọ̀ màá sọ̀rọ̀ màá ṣe é. èmi ni kódà lè ṣe tẹ̀bi tí yàgẹ́ tó báyìí kí ni kódà máa tó níjọ́ yìí kí ni tí a fẹ́ ẹlẹ́pàá ni. ẹ kí n tiẹ̀ sọ fẹ́ kú fún mi. ṣe ṣe ṣe ṣe kí ni wọ́n yẹ èmi ni torí. ó ṣe súnmọ́ mi bó ṣe súnmọ́ olórí burúkú ọ̀dọ́ máa pẹ́ ọ́ abẹ́ ìlàjà ah. ó mọ́kọ́ yẹ ẹnjẹ ọjẹ máa ẹnjẹ ọjẹ èyí tí bàbá wọ bí eh. wọ ṣé ò rántí ṣé ò rántí ṣé ò rántí pé ẹnjẹ àwọn oge yàtọ̀ àjẹ Eh. ìyá ẹdí rẹ̀ tọ́wọ́ ẹ̀jẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní. ọjọ́ àdúgbò ni ó tọ̀. jẹjẹ pẹpẹ kalaye kalaye olórí burúkú suraju suraju sura bàbá ẹ kọ́ sura ni sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fàgbàlagbà bíi tí ayé bá bá ni láti máa ń jẹ alàgbà náà gbọ́dọ̀ máa jayé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mm. ẹ kò yẹ. <laughs> Um, uh, ṣeré dọ́là uh, uh, nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni wípé tí a bá ká alàgbà mọ́ irú ayé tí àgbàlagbà ń jẹ bẹ́ẹ̀ Eh, ẹ ò kí ń fi gbogbo ẹnu sọ ah! <laughs> torí wípé ilé ẹni láti máa ń jẹ èkúté onídòdó hmm, hmm, ó ṣe jẹ́ nìyẹn anyway um, jẹ́ kí n commend uh, effort ẹ̀ wow eh, ó gbìyànjú gan ó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ah ó on time ẹ eh, ò kì í fèlè yàn mo dẹ̀ fi dá lójú pé ẹni tó ọmọ tó bá múra síṣẹ́ ó di dandan kó náà ní àsìkò tó máa fi gbádùn á tọ́jú ẹ̀ ṣòrí bá ẹ débi pé ọjà tó ń tà fún ẹ á máa export ẹ kúrò country ká tó ń lá máa jẹ tiẹ̀. ìyẹn ti wà ní pipeline already. yeah yeah. ẹ ṣe gan alàgbà báwo dẹ̀ ni package titi yẹn ṣé ẹ love gbogbo nǹkan tí mo fún yín yẹn. ọ oh, dọ́là bí ìgbà tó ṣe pé orínú mi ni gbogbo nǹkan tó supply mi pátápátá àwọn nǹkan tí mo need fún àwọn iṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ ń time yẹn àwọn ló kó wa ah. ṣé kí n má tẹ̀ ẹ jẹ ọmọ ni wà á máa gbọ́ o àwa máa máa ṣàdúrà fún ẹ tọ̀sán tòru ni gẹ́gẹ́ bí alàgbà má jẹ́ kẹ́rù bá ẹ wà á máa lọ rí wà á máa bọ̀ rẹ fọkànbalẹ̀. sórí àwọn tó jókòó ìbíbélì rèé o bẹ́ẹ̀ni tó bá ti ń ṣe àdúrà fún ẹ kó má ṣàmì ò bá jẹ́ pé ó sùn lójú oorun ló kàn gbọ́rọ̀ kan ṣáṣàmì ọlọ́run ló pè wọ́n ènìyàn kan eh, that is just it <laughs> eh, àbí. wọ́n ní ẹni tó bá ló máa mú ní ọ̀la ló máa mú mm. iná tó bá dálẹ̀ fún gónogó eyín mi eh, náà máa fi sún fọkànbalẹ̀ mm. kò ń ṣe wọ. Mm. alàgbà ẹ fi àbálẹ̀ ìṣòparí ẹ̀ pé. Sherry, anytime see, ẹ to ti need me, you people should call on me. I will always be there. That's good. Mm, that's good. Let me be on my way down. Eh? Má jẹ́ àárín ẹ̀ lásán. O máa nílò owó epo. Um, small fún mi ní checkbook yẹn. Ah! Àǹtí mi, ẹ ṣáà ṣe ohun mi ní gbogbo ìgbà. Eh, Ìmọ̀tọ́pẹ̀. Àìdúgbẹ́ ara ẹni. Ẹ̀záhùn tó bí òun ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi. Hmm, eh, ah, ǹdí gbàgbé ẹ̀gbọ́n mi ọmọ gbìyànjú fún mi láyé ọpẹ́lọpẹ́ wọn ọpẹ́lọpẹ́ lọ. Hmm, hmm. orí ń bóre nìyẹn. ọlọ́run jẹ́ àmọ́ rẹ̀ sí. ó oh, ah, mú mi ní. à má mú. àǹtí mi ọ̀rọ̀ kan mà tiẹ̀ wà tí mo fẹ́ bá yín sọ. Eh? ọ̀rọ̀ wo ni. Ah, àní mo rí ọ̀bọ yìí eh, kí ló ń pè náà go down gúdánlò mo rí èèyàn kan lẹ́kọ̀ọ́ tó tó jọra wọn gidi gan ni tójútójú tírùngbọ̀n tírùngbọ̀n. ẹ̀ẹ́ ah, ah. hmm. gọ́dọ̀gọ́dọ̀ ń lò. Ah, àmọ́ èyí tí mo rí yìí àárín àwọn olówó ló wà. Hmm. owó ipò bẹ́ẹ̀ lọ kó ẹ̀ṣọ́ sẹ́yìn bodyguard lọ́tún lọ́sì ẹ̀kẹ́lẹ́ jẹ́ ìwọ̀n ẹ̀ ni ó ti ra jẹ́ gọ́dánlò gọ́dánlò tó jẹ́ pé kásẹ̀tì ẹ̀yìn náírà àkọ́bọ̀ ti ń tà ní abúlé wa báyìí ṣé náà ni ó fi kówó jọ tí ó wà kówó gba àwọn ìṣẹ́jọ tí wọ́n mọ tẹ̀lé káàkiri níbo ni ó ti rí sọ́sẹ́sọ ni. náà wò bẹ́ẹ̀ mo ló bẹ́ẹ̀ kò lè jẹun ó mm. ti ẹ̀rẹ́ lẹ́dà méjì méjì ni wọ́n ń dáyàn àbọ́lọ́ ń bá dẹ́lò mi báyìí yóò sì jọ kejì rẹ̀ bí ìmomi ni ẹlẹ́mìí àmọ́ jọra wọn ju táyé kẹ́yìn lọ gan. ọ̀sádìmọ́ èmi náà tiẹ̀ ti fẹ́ dìmọ̀ ah! mo ti fẹ́ dìmọ̀ báyìí mo rà ah, mo kàn gbé ah ni àbó nǹkan mo ti fẹ́ dìmọ̀. wọ́n sì gbọ́ lójú. wọ́n gbà mí lójú àǹtí mi. ìyá wa ah, ẹ̀rí tẹni já ni. má bọ̀ kí n fi wọ̀n bó ti ṣe má bọ̀ má bọ̀ má bọ̀ kí n fi wọ̀n. ìbí ìlú ọjà bó ti mú rè tó mú báyìí mọ́ ṣe gímọ́ o nígbà bá wa ṣe tán ó wà gún gbogbo ẹ̀ papọ̀ ọṣẹ tí mo dì sínú apẹ̀rẹ̀ bu bí ọwọ́ kan kó dàálù kó gún papọ̀ mò ń bọ̀ ń bọ̀ náà. ẹran ìyá yìí àǹtí mi. àwọn eré èkó béèyàn bá dì mọ́ wọn lójijì wọ́n lè wọ́n lè gba olúwa rẹ̀ lójú dànù ni. wọn ò lè gbé mi lójú àǹtí mi nígbà tó ń ya wèrè. ọláàrẹ sì tó bẹ́ẹ̀ nà ah, ah. ọláàrẹ tó bẹ́ẹ̀ sẹ́yìn ó wà ríwọ gàdàgbà gàdàgbà láì pé tó yìí lèyìn ó kàn sí pé bí ó lè lójú. òun ní sí ni lọ́jọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbẹ̀ríwò. ó lè gún Tell me something um where I'll overdo. I'll overdo, girl, when I'm with you. I can run many miles, I can fly to the sky without wings. I love your booba, go ballet. I love the way you tie your wrapper, go daily. I can't wait to reach your waistline, my baby. Ìbàdí rẹ̀ ló gùn mí sáré. Yeah, I love your old school abẹ́. This girl do fine like watermelon. Ojú azara, zara sugar nylon. From my head to toe, she put on lemon. Ṣorin ni my kọ́, baby girl ṣorin ni kí n kọ́ fún ọ̀sẹ̀. Her backside is saying nice to me, I go give it to her all my sengi she's killing me slow slow mo ti gbé mo dáràn ẹ wo go slow epo tún tán nínú mọ́tò kí ni màá ṣe báyìí mo ti rógo ọmọ yìí ò gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ lọ yé mo gbé o ẹ̀hún tọmọ yìí ń gbèsùn lé o àkàbàdà mo fẹ́ gùn lé o she driving me crazy every day o iye alhaji fasasi ń rèdí bí ní kí mi náà jí gbogbo ayé mi ni mo fẹ́. Asuzi Faji, Asuzi Bebe. Alanisha. Ala. Eh. Ala ò ní. Ala tó dùn ni. Ala tó dùn. Bẹ́ẹ̀ni. Ala wà tí mo rí òun kẹ́ mi lójú òun kẹ́ mi nínú òun fi ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ òfin hàn sí mi kódà ìgbádùn náà pọ̀ débi wípé kò wù mí kí n jí sáyé mọ́. ó mẹ́ni pé àlá tó ńlá yẹn àlá tó dùn ni gbogbo nǹkan tó dẹ̀ ń rí ní ojú àlá yẹn o nífẹ̀ẹ́ sí. bẹ́ẹ̀ni. o wá ń rò wípé nǹkan tó rí yẹn o ó hard fún ẹ láti believe pé ó lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. sórí ìfẹ́ tí mo ní sí ẹ mi ò tí ever ní irú ìfẹ́ yẹn sí èèyàn rí láyé láti ọjọ́ tí wọ́n ti bí mi mi ò pàdé obìnrin tí mo fẹ́ràn tí mo ṣe fẹ́ràn ẹ̀ èmi tó dẹ̀ ń wò yìí mo rẹ́dí láti ṣe gbogbo nǹkan tí o bá fẹ́ àmọ́ tó bá fún mi láyè láti ṣe ni. ọ̀dọ́ àná ṣé mi wá tí ìgbà ìláyè tó nínú ọkàn mi ni tí n bá tún wá máa gbà ìláyè nǹkan ìwọ náà wò látìgbà tí ìyá mi ti kúrò lábàáyé ọ̀dọ̀ ẹni mú wa tó dẹ̀ jẹ́ wípé ó yìí máa tó ìparí oṣù tó ń bọ̀ kí ìyá mi tó dé kí n tó lè kúrò lọ́dọ̀ rẹ̀ dákun ṣé mi ò tí ì gbà ẹ́ láyé tó ni. ó dà àìná jẹ́ kí n mú ẹ lọ síbi tí mò ń gbé lẹ́kọ̀ọ́. èkó hmm. ó tì ó ó dáná èmi ò lọ èkó ilé fi yá mi lẹ̀. ẹ èmi kàn ní pé ká lọ ká lọ pèpè ara wa sílẹ̀ ni kí ìyàrá tó padà sí abúlé ká ti padà wá mm. tán bá tún wá dé tán ká jọjọ a máa lọ sẹ́kọ̀ọ́ ká lọ máa gbé níbẹ̀. ẹ ṣé ìyún ni. bẹ́ẹ̀ ni. ẹ wá ah, ti jẹ́ ìyún ni ìyún ń dà mo fara mọ́. o fara mọ́. mo fara mọ́. ó dà àmọ́ máa sọ fún ẹnikẹ́ni gbogbo nǹkan tá a sọ ń bí ọ. ẹ ẹ mi ni sọ fún ẹnikẹ́ni. gòdà ń lò gòdà wọ̀ ṣé wọ́n kọ́ ọmọ ń bá wí látọ̀ òrọ̀ ni ṣé mo kọ́ ọmọ bá wí ni kó o tó fi mí gún lágidi ẹ́ o ò fẹ́ dá mi náà bí wo ìkòkò orí gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ inú ẹ̀ fún èmi àti ẹ̀mí nù rí kò ń sojú ẹ̀mí mi ló fi fa iná kí ló dé ṣé mo fi sórí mẹ́ta ni mo ní kò dẹ̀yìn lẹ́yìn ọmọbìnrin náà wọ́n ní ọ̀dọ̀ ẹlẹ́yìn ẹ̀kọ́ fi sílẹ̀ yé mo ní kiri mọ́ ṣé mi ò ṣọ́bìrin ni ṣé mi ò dátọ́ ni ọmọ mi ni ọmọ kìnnì mọ́lẹ̀ bí aṣọ òfin yàn yìí ọmọ ọmọ lẹ́nu àìmọ́ kiri ọfẹ́fẹ́ ìnáṣayá lájẹ́ lájẹ́ wọn ò ní gbà kó ń ṣojú ẹ̀mí mi kó ń ṣojú ẹ̀mí mi lọ́wọ́ fi sí àìnáṣayá èmi tó ń kí mọ́lẹ̀ èmi tó ń dì láti jọ ìnà olófìṣayá olófìṣayá wọn ò ní gbà rán ṣé torí pé wọn ò pupa tó o bá fẹ́ kí n bọ́ra wọn lọ bọ́ra fún ẹ fún mi lọ́wọ́ wọn lọ rà padà tí ń fi bọ́ra wọn rà padà tọ́ṣẹ́ wọn funfun wá gbọ́ òsì yìí èmi náà fẹ́. tó tó yọ ló tẹ́kùn ó pa mí wòwòwò sórí mo ti fi ó lẹ̀ lọ fáìnà tó ti kó gbogbo tó bá fẹ́ ni mo máa wọ́ fẹ́ dákun sí mi dẹ́kun tú mi kí n mọ ọdún bá mi ti mọ ọwọ́ mi jà lóore. ṣe fún ọkàn kí ni ṣe fún. nílẹ̀. sọ́ọ̀ ni sọtẹ́rù rẹ ni. dákun fínlẹ̀ oje ń báyìí wá bí o. ìrìlẹ̀ báyìí wà láàrin ìrìlẹ̀ sáfà fúnlẹ̀ o. báwa mi wà á já sí. sọ àṣọ àní ṣé ṣé wàá fúnlẹ̀ gbọ́. ọmọ mi fẹ́ẹ́ kọ̀ lẹ́nu mo ní kò lẹ́nu ó dákun sẹ́mi ò ti lẹ́nu ó wà ó. kíkì ló f Ibrahim tìyún wá bí o sáàfù mi lẹ̀. o ò sì sọ tó bá ẹ ṣe fún ọ. n fẹ́ kankan. sórí o mọ̀ ìpanu mi ìmọ̀ dùn sọ ọgbọ́n tó mọ̀ sọ oúnjẹ ó ní bọ́ọ̀ bá ti fi ìmọ̀ rẹ sí i. ìmọ̀ rẹ sí i. ní òfinlẹ̀. tí ègbọ́n tí mo fẹ́. àní òfinlẹ̀. àní ọgbọ́n tí mo fẹ́ yí. sọ́run wa bá ní ìṣe. àní ọgbọ́n tí mo. Mm sí i. ẹni ṣe mi. ló bàdá bòbò ń wá ká sí i. òṣèlú wà lọ́wọ́ rẹ̀. òṣèlú wò mí wò rẹ̀ mi ẹ já mọ́ lélẹ́ o ilẹ̀ ti sún èmi ìlú dúró ń ta mọ́ o. kí ṣe pé lórí ìbúlì wọ́n mọ̀ kí ló tó máa ń jẹ́ lẹ́sùn lẹ́yìn ayé rí òní dán ó ní sórí kọ́ọ̀bù kọ́ọ̀bù kò ọmọ òsì ayé ẹ bàjẹ́ lónìí jẹ́ ká ọmọ ta kò ní sórí rẹ olórí nílùú tí ẹ bàjẹ́. Kasali. Irú ṣe ẹ́. Ige. Ewo ni mo mọ́lẹ́ yìí tó ṣe yìí. Àbí o, mo sọ fún ọ̀ṣọ́ wa o. Mo wò pé Gódálò ni gbogbo à ń tẹ̀lé kiri. Àbí o. Ara fún mi náà. Aago tí Gódálò máa ń dé látọjà, ó ti kọjá ààrin. Àjẹkílẹ̀ náà, ọmọkùnrin ni. Dájúdájú ìwọ ló máa gbé Gódálò pamọ́ síbi tẹ́nì kò rìn. Ṣé ò jágbe ni? Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Wọ́n fẹ́ wá ẹtì. Má bàjẹ́ kí n ṣe pé ìmọ̀ràn ẹ̀kínú bí mi.

ohun tó bá fẹ́ sọ ni kó sọ bọ́lá tiẹ̀ náà ni mo fi ń dáwèrè ìlóhùn. mo ti gbọ́ o ah. ẹ kókó àdìmẹ̀ sọ̀fọ̀ ilẹ̀ rẹ̀ mọ́ ojúmọ́ rẹ̀ mọ́lẹ̀ nítorí sọ̀fọ̀ kọ́ ọkọ̀ tíṣẹlẹ̀ ó ṣàlóbótò àìnà kílẹ̀ àmọ́ ó ti gbá àìnà lọ o. Hmm. ẹ kiri dá padà. eré hmm. náà mi ó ṣàlóbótò ti gbá àìnà lọ yẹn ni kó ra gbọ́. wa ige ige ige wa tí n bá ń bá ẹ ṣeré tí n bá ń bá ẹ ṣeré tàbá jọ ń ṣeré tí n bá ń mú ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ń mẹ tó ní o wò mọ́ màsórí burúkú pẹ̀lú mi o èwo la pàrà òsì tó ń bá mi dá òṣàṣe máa gbéyàwó tèmi lọ òṣàṣe máa gbá ìnà lọ ṣọ́ọ̀ṣà ń gbọ́mọ̀ pupa ni. Kásálí mi ṣeré o bí ọ̀rọ̀ dé yìí mi ṣeré ẹ sọ̀rọ̀ èrè níbẹ̀ àìwò ìgbójú níbẹ̀ òṣà ń gbé ọmọ pupa ń gbé ọmọ dúdú ń gbóyún ló ń gbé ẹni ẹni rè jẹ́ lọ́pàá rọ òun gbé lọ tí gbé lọ tóun dédé dìsàpíà. ṣé lóòótọ́ ló sọ. ń máa kú ọ̀rẹ́ dán ọtí lọ ọtí gbé lọ. àbí Kasali àbí ó ṣàlùgbé gúdánù lọ ni. èmi ni máa padà fọ ẹ lójú. bó ya wèrè yẹ bó wọ orí orí orí ẹ dàrú ni. wọ́n sọ pé ọjà gbéyàwó mi ọ̀hún bá mi sọ pé ọjà gbéyàwó mi ọ̀hún bá mi sọ pé ọjà gbéyàwó mi ọ̀hún. lóyún kọ́ wà nílé. bàkọ bàkẹ́ sí mọ́ bàkẹ́ sí yẹ̀wé yẹ̀wé yẹ̀wé wọ́n ti kọ̀ ẹ bá pè yẹ̀wé yẹ̀wé yọ̀dẹ́ ìmẹ̀wà ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ o. yọ̀dẹ́ ṣẹlẹ̀. mọ̀mọ́ gógó ń lò ní o àdùkẹ́ àtàná àrí wọn mọ́ látàná o dọ́ndọ́lò àìná àti àdùfẹ́ àbẹ̀. àrígbó dánlò àdùkẹ́ àtàìná mọ́. àbọ̀ máa ń bọ̀ kan láti gbà ló ti ṣẹlẹ̀. òru mọ́júmọ́ àárọ̀ yìí ni o mọ̀mọ́. òru ànámọ́ àárọ̀ yìí. bẹ́ẹ̀ ni mo. ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì sọnù papọ̀. wọ́n ní ẹyin dọ́ndọ́lò àti ẹyin àdùfẹ́ ẹyin pupa ọmọ pupa àti àìná. bọ́ọ̀lù àti kí ló wà ṣe báyìí. Ah, àwọn ọ̀rọ̀ lọ ni ẹ ó di dandan káwọn ọmọ lọ ó yá kí n lọ́wọ́ kí n láti wá sí ọ̀rọ̀ ẹ lọ báyìí. Eh! já lọ wá gbálẹ̀ lọ má bọ̀ já já já àdúgbà ẹ̀ lọ màmá ṣàánú wa nù mí. bóòlù tí wàá sí. dọ̀wọ̀n pé ká má tanra wa jẹ ẹjẹ ìṣẹ́jú ẹni kí èèmọ̀ máa dá ọmọ máa dá dọ̀wọ̀n pé inú ìwà tí wọ́n máa dá o o sì jẹ́ ṣàlàyé mọ̀ torí ọ̀rọ̀ rẹ a lè mórí lóko ní ti kí wọ́n máa mórí lódò sọ̀rọ̀ pé ilẹ̀ dájú mọ̀ ti ń sọ fún wa níbi ìsàlẹ̀ odò pèrègùn kan bẹ́ẹ̀ hàn yìí sọ̀rọ̀ pé pèrègùn àmì lọ́jẹ́ àmì wọn fi sàmì rẹ̀ dàbí igi oògùn báyìí báyìí ní kíní. ìyá ọlọ́yẹ̀. ṣe é kójú apò ni. ẹ mọ bínú jàre ibi èèmọ̀ pẹ́yìn ni. iye ah, ah, ah. òwe sí èsè pélé balẹ̀ rẹ̀ lọ. ilé balẹ̀ ni o ilé balẹ̀ ni ẹ̀yin náà sì ti gbọ́. káwọn ọmọ máa nù lẹ́nu alẹ́ àná sáàárọ̀ yìí ọmọ dindin mẹ́ta hmm. láì ṣẹ́jẹ́ hmm. lẹ́ni wọn pa balẹ̀ yín wọn bẹ orí rẹ dànù ni kódà wọn lè ní kí wọn tìbọn bọ lójú báyìí kí wọn gbà fúnra rẹ yọ jẹ kó sí díẹ̀ lè ṣẹlẹ̀ lónìí ọmọ nìṣó bẹ́ẹ̀ kò lè dọ̀la kò lè dọ̀la kò lè dọ̀la. wọ́n fa kọ́ sí ni o ìyá máa kọ́ sí ni o. káàkọ́ lóyún sí lójú rẹ̀ sí. akọni ọmọ pọ́n dẹ̀gbẹ́ ni wọ́n fẹ́ lọ. wọ́n náà tó ti dẹ̀gbẹ́. ó ah, sì akọni ó sì akọni. Ah. ọbọ̀nù náà bàrẹ̀ sọ fún ọ kó o ní ṣe ó sì ọbọ̀nù o sì ọbọ̀nù. òun ni ẹ Ah, àsìkò náà kẹsàn òyìn tó ẹ máa sọ̀rọ̀ bọ́ọ̀lù wọn á jẹ́ àwọn màjèsí tí ń wo bọ́ọ̀lù káàkiri ẹ sọ̀rọ̀ yẹn já mọ́ tó fi lórílẹ̀ ń lọ òun ah, ní bọ́ọ̀lù bọ́ọ̀lù yorùbá náà wọ́n mọ̀ sọ. ní ilẹ̀ wa. èdè mi ti ń jáyé orí tèmi rè. ọ̀dà sẹ́yìn <laughs> ò gbọ́ pé wọ́n rí àyìnà àdùkẹ́ àti gọ́dá ń ó sì máa ń sọ̀rọ̀ báyìí àwọn ìlú dé tọ́tọ́ wà fi ibo sà. àbòsàbò ẹgbẹ́ náà ṣé kí ni bẹnu kí n wà lórí àpèrè bàbá mi kí ni ó fẹ́ mọ bí àwọn èèyàn nu kí ni ń dàn láàmú ṣé mo kéré jù ni ẹgbẹ́ hmm. náà ṣé ń bọ̀ lóòótọ́. irọ́ wọn bọ hmm? àmọ́ wọ́n dé ah, ẹ gbà mí. gbàgbàgbà bí jàre ẹgbẹ́ rí bó ti ń ṣe. ẹ̀yìn bálẹ̀. ọ̀nà o ìyá wa eh, eh. ẹ ǹlẹ́. Eh, ẹ bá a pé bá lè bóde. ṣé kò sí. ẹ bá pè wọn bóde ọjà ìhà. Ah. Ah. ẹ yà wá. àti láti sọ fún yín bó ṣẹlẹ̀. ẹ bá wọlé. Ah, ẹ ní sùúrù yà wá. gbèmí náà máa wọlé wá ń sìn yín bá bàbá ń lé. ilé dà mí o kó mọ̀ ṣe pé òòṣà ti gbé bàbá lọ. òòṣà onígbé bàbá lọ ṣé bàbá dérò ọmọ ìdí ẹni bọ́ọ̀ lọ ti ẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ọ̀ lọ ṣe fẹ́ bọ́ọ̀ lọ ṣe ọ̀sà ti fẹ́ gbé nígbà òjò fún ara rẹ̀ lọ̀sà ti ń jiyàn gbé ṣé yóò wá gbéra rẹ̀ ni èèyàn bíi mẹ́ta kọ́ ló gbé láyé ní alẹ́ àná láàárọ̀ yìí ló sì ti gbé mẹ́ta lọ. obìnrin lẹ́yìn bẹ́ẹ̀ tiẹ̀ lọ́kọ mọ́ ewé ti lọ́kọ rí arúgbó yín ẹ ṣáà ti ṣe wọ́n yarí ọkọ mi mọ̀ lẹ́ ń sọ ọ̀hún ọkọ mi nì. inú mi dùn tọjọ́ ọkọ rẹ torí tá a bá ti rádàn báyìí á sì fò bẹ̀sẹ̀ bọ ni. Hmm. ẹ dákun kí ni ìtumọ̀ yìí. ẹ bàbá ọkọ rẹ ni á fi ọjì ni àyẹ̀wò ìyẹn mm, mm, mm, ò ṣeéṣe. ẹ̀yin olóyè ẹ má bínú ṣèbí kàkàgbé péwu lẹ́ẹ̀kan náà ni kò pẹ́ méjì ó tó lẹ́ẹ̀kan. ọ̀gẹ̀ yìí féwu. ẹ dákun ẹ má sọ̀rọ̀ sí ìfìrí yìí fín. Ah, ah. ẹ̀yin náà kọ àdáńtá náà ah, ẹ dákun o ìfẹ́ rí yìí fín o ẹ má sọ̀rọ̀ orí ibú o. ṣọ́ọ̀ tí mo sọ pọ̀ jù ni mo ní féwu lẹ́ẹ̀kan náà. wọn ló ṣì ní ẹsìn wọn sọ̀sì kiri. ta ni sọ̀sì. ẹ dákun o ẹ dákun o ẹ dákun o kí ọkọ̀ máa jẹ orí òfin o àbọ̀ ẹ tí wọ́n ṣe rí ìlú kiri. ọ̀tún ẹ dákun ẹ dákun ọ̀tún. oṣù ẹ bàbá ẹyẹ ìwé ẹ dákun àbùkù ṣe mà pé bẹ́ẹ̀ ṣe wọn kò níwo kò sí ẹni tí ò lè kàn èmi ò tún lè jábùkù ẹlẹ́ẹ̀kejì ò tó kàn mí wọ́n yẹ bàbá ti sọ̀rọ̀ sọ sí nísìn o mm. sì lẹ sọ̀rọ̀ sí báwọn náà sọ̀rọ̀ sí. mo ní kò má tà bí ọ̀tún ọ̀bà ṣọ́ra wọ́n fi ọdún náà sí. Ah! Ah! ẹ kọ́ sílẹ̀ kí. àwọn àgbàrá dáradá àgbà pẹ̀lú ọ̀ṣùpá mo ti sọ fún yín pé mi ò ṣiṣẹ́ yìí mọ́ mi ò dẹ̀ ṣe mọ́ nìyẹn mi ò lè yóò mi padà ẹ wo I said I'm done ó dáa tó bá jẹ́ pé nǹkan tó ń bà yín lẹ́rù nìyẹn àwọn oníṣòwò bíi ti tèmi pọ̀ nígboro all you need to do is to find one I am done leave me alone ẹ fi mi lẹ̀ ẹ jábọ̀ kúrò lórí fún mi. ọmọ yìí ó burú ìrẹ́ mà ṣe é ní ẹ ṣe. Mm. Hmm. ọ̀túnba ibi ilẹ̀ wà alàgbà ọ̀túnba gbogbo ọjọ́ mọ̀ ti fẹ́ tutọ́. Um, jọ ṣe gáfárà fún mi náà hmm? ìṣẹ́jú kan hmm. pàkúté. <laughs> bá gbàdàgbà. inú mi á dùn tí o bá lè parẹ́ bí so uh, meanwhile ẹnu ìloro ni kò wà ẹranko kẹranko àìmọ̀ tó bá ti gbìyànjú àti gbórí wọlé hàn kò pàjẹ́ èdè gbọ́dọ̀ rẹ̀ jẹ̀ lẹ́nu ẹ̀. ọ̀túnba wàhálà ti wà o gbogbo àwọn ọmọ ẹgbẹ́ akọrin àwọn ushers àti gbogbo ọmọ ìjọ pátá wọ́n ti fẹ́ túká tán. Uh-uh. bẹ́ẹ̀ ni. kí náà sọ pé ẹ ṣe fáwọn. wọn ò pè mí mo ṣe àwọn o wọ́n ní tó yẹ ká ṣe wọ́n láà ṣe o ọ̀túnba wọ́n láà ṣe hmm. sẹ́nẹ́tọ̀ náà pè ní àìpẹ́ nǹkan tó náà dẹ̀ sọ ni pé wàhálà ti wà. Ah. ó ní wàhálà ti wà hmm. irú wàhálà èwo tó ni. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìdìbò ti ń súnmọ́lé eh, ó ní gbogbo nǹkan tó yẹ ká ṣe pátápátá gbogbo ẹ̀ là ṣe eh, and eh, gbogbo ọmọ ẹgbẹ́ òun pátápátá gbogbo náà ti náà ti sá lọ ó dẹ̀ di dandan fóun láti wọlé ẹ̀kejì àwa gan mọ̀ kó gbọdọ̀ wọlé ẹ̀kejì. àbí orí dọ́là burú ni. ayé dọ́là ti bàjẹ́ seriously. àbí ayé dọ́là fẹ́ bàjẹ́. òfò ti ṣe dọ́là. ni kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe fún mi i am done i am done with you people Only ever ṣẹlẹ̀ mọ́ leave me alone leave me the hell alone okay leave me alone. má sọ fún mi kí n ní sùúrù látàárọ̀ mo sì jẹ́ a máa lọ sílùú wa jẹ́ a máa lọ sọ́dọ̀ màámi. everything will be okay everything will be fine okay just just just calm down everything will be fine just just just just calm down. èmi ń gbà mí látàárọ̀ mo fẹ́ mú mi rí kankan. Zubão, Zubão, Zubão. ọmọ ṣe o hmm. èrè wa bẹ̀dúnlẹ̀ ọ̀dọ̀lẹ̀ èmi náà èmi ẹnìkan wá ẹnìkan wá sí ìsinmi kanú gbẹ báyìí lórí ọlọ́run ah ayé mọ̀ burú o ọlọ́run ló ní kíbi tọ́lọ́run gbé gan kọ́ mọ́ jìnnà wọn ò bá ti lọ kógun jà. èwo èwo wá ní báyìí èwo èwo èwo wàhálà òsì ẹ látàárọ̀ kéèyàn jẹ́ náà ọmọ tí jẹun tí wọ́n ti bàgbé mi fínú mi ṣe. irú ọ̀rọ̀ wo lẹ́yìn tí ẹ máa ń sọ lẹ́nu gan pàápàá. bàbá mi gbọ́n jẹjẹrẹ. ẹ tiẹ̀ kọ́kọ́ sì kì í yànnà ìgbà wo nílẹ̀ sì mọ̀ ná. ilẹ̀ yìí wọ́n fi náà léwé inú gbọ́ ọ̀rọ̀ ẹni lẹ̀ mọ́ àgbo jẹjẹrẹ owó ní kíní. ẹ máa mọ bẹ ṣe máa máa sọ̀rọ̀. ẹ yẹ kó rí ọ nígbà tó ń bọ̀ ò ní wọn rí ọ ẹ má bàa tẹ̀mí jẹ́rù. wo ikọ̀ dùn ẹ̀ bí wọ́n ṣe dùn ẹ̀ ikọ̀ dùn o apàṣẹ tó ti wèé tí wọ́n jọ dùn o kọ́ fa àwọn àbò ìṣèmọ́ ajẹ́ nìyẹn o ẹ̀ ikọ̀ dùn ẹ̀ ẹ̀ dùn o. bẹ́ẹ̀ báyìí lè gbé kankan ẹnu mẹ́wọ̀n orí yín pápọ̀ yóò gbòfin. bẹ́ẹ̀ báyìí lè mira ẹ mọ̀ mira o yóò ti wọ ẹ gbọ́dọ̀ múra o tó ń sọ fún ká bá múra ẹ wò ojú ẹ mẹ́rin ojú tẹni ìrọwọ kílè lọ́tọ̀ o ẹ bí ẹ ṣé ẹ rọgbẹ àbí ogúfe. fi mm-hmm. ìṣìwò. ẹ ẹ ẹ wọ́n ìṣìwò ó dáa ẹ. ẹ ẹ dákun torí Ọlọ́run ẹ jọ mọ fọlọ́n bẹ́ẹ̀ yìí ni ẹ jọ ẹ jọ bẹ́ẹ̀ sì dèmí ara nìmi gidi ni ẹ jọ. wọ́n ní ẹ̀dà kan ẹ̀dà kan bẹ́ẹ̀ ìlú katikati ìlú kan lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀dà lọ níta ẹ̀dà kan bẹ́ẹ̀ ẹ wo ojú àmì ti fẹ́ o ṣé ẹ̀rí ẹ̀kọ́ ṣé àwa yín ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni àbí fẹ́ dáhùn ẹ̀dọ̀ ṣé kí n mú igi kí n tẹ̀ ẹ̀kọ́ ẹ̀rú kú dédé ọwọ́ ọkú ẹ̀yìn máa jáde mọ́ àjáde pa àṣàwọn ni wọ́n máa fi máa dé igi lọ sóko. ẹ wo balẹ̀ ètò ẹ̀ ń gbọ́n bí adìẹ tó jò pa ẹ wo ọjọ́ mẹ́ta mo fún yín. mẹ́ta nga. ọjọ́ mẹ́ta. tí kí àwọn òòsà tí lóbodò àwọn ọmọ tó sà lóbodò pa bẹ́ẹ̀ bá lọ́ọ̀ lè wá wọn wá. Hmm. a bẹ̀rẹ̀ yín fún sà lóbodò. Ah! ẹ̀yọ́ ọmọ ẹ̀ kí ni ṣe yín báyìí ẹ bẹ̀rẹ̀ ni wọ́n á jókòó fe ni ẹ sì ń sọ̀rọ̀ báyìí. ẹ dákẹ́ ẹ dẹ́nu sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ ògùnfe ẹ ẹ̀ ń wọ́n dán ẹ mọ gùn fún ẹ o mẹ́ta ń ga o mẹ́ta ń ga ṣáà ti gbọ́ introduction body tó ti conclusion pa àkọ́kọ́ gé orúkọ rẹ ìfẹ́ o gba àbọ̀ sáyà ìfẹ́ o ṣẹ́yìn ẹ̀sẹ̀ mi kù fún máa kó wa ìkáwọn ọmọ mi kọ́ máa fi máa yí táyà máa dùgbò. Ah! láì ṣẹ̀ṣẹ̀ ra gómọ mọ̀dáná ẹ ló mọ iye ṣe ń ṣe báyìí ẹ tiẹ̀ máa fọwọ́ balẹ̀ wọ̀ mí ẹ ti bẹ́ẹ̀ ti dèmí arókè ọ̀hún ìkọ̀ dáa balẹ̀. Hm? ṣé bẹ́ẹ̀ ṣe wojú wọn bẹ́ẹ̀ ṣe wojú wọn àwọn ojú wọn tutù fẹ́rẹ́ hm? ìnira ojú àná mi ti fọ́ o hm. torí ẹ̀ mo ṣe ń lóko sẹ́gbọ́n mi báyìí. wo afọjú aba afọjú aba ẹ bàbá bá sọ̀rọ̀. ẹ wo afọjú aba afọjú aba wo bó ṣe máa jẹ́rìí ṣe bí wọn lọ fún ẹkọ abọlẹrẹ jẹ ká wà lọ ẹni ìfẹ́ gbé oúnjẹ wá àwọn ẹni ìfẹ́ wò àfọ̀jọba. bí n bá rí èèyàn bí. wọ́n fọ lórí ni. ọ̀ya. sẹ́mi wà ní ìjẹ́mọ́ ni. wá wá igbó ń tiẹ̀ ibójú tiẹ̀ tiẹ̀ tuntun bá ń báwọn èkejì ẹ̀ sọ̀rọ̀ ah. bẹ́ẹ̀ ṣe tèmi ìbí arókè ọ̀nkọ̀ dáa. ojú bí otútù o. Ah, orí débò lójú. orí. àwọn ah, náà wọ́n ti nà ojú. àwọn ọmọ dárin wọ lórí àgbákò wa rè torí ọjọ́ báyìí. ẹ mo máa bọ́ há sí ẹ̀yìn ọmọ yìí. ẹ ẹ tiẹ̀ ti o. ìgbọ̀nmọ̀ fẹ́ sá lọ. wọ́n sexy Wenger ọmọ tó mọ̀ tójú ọ̀túnba <laughs> eh, alàgbà kọ́lọ́mọ àyẹ̀kọ́ ọmọ èèyàn ojú mi ń jọkàn tó bá gbá mi mú báyẹn nígbà tó yan ẹja ló ṣe máa ń yan mí <laughs> dọ̀tí Sarah now, àbí kò lè séwu ẹ dọ̀tí sára àbí kí n dẹ̀ pàṣẹ wípé kí ọmọ olómi yìí kó kó omi ẹ̀ méjèèjì sí i lẹ́nu ẹ ẹ kẹ mu méjèèjì pọ̀ ẹ alàgbà àwòrán ló ń pè é asán ló fún ní nọ́mbà. Ah, àwọn wo ni wọn ò ní jẹ́ kí bàbá wọn sinmi tó ń pè mí all the time. bàbá kọ́ iná ní sàyẹn náà gbèsè ìnáwó bí bá sọ̀rọ̀ sàn. And who is this? Now, listen. Hello? hello dollar, dọ́là. Um, oh, kí ló ń ṣẹlẹ̀. Dollar so wípé ẹrù ti wà nílẹ̀. àdúpẹ́ ẹ̀dẹ̀ kò dáyà já mi. Hmm, torí pé ó tún sọ nǹkan kan. kí ló sọ. ó ní lọ́jọ́ tí àwọn bọ́ọ̀yì sí wá sí ilé òun wọ́n gbé laptop kan information kan dẹ̀ wà lórí laptop yẹn tó jẹ́ pé tí ó bá wà exposed ó lè ràn èmi àti ẹ̀yin ní pàtàkì jùlọ ẹ̀yin gẹ̀gan bí alàgbà ó lè ràn yín lọ sẹ́wọ̀n. What next? Small. Baba. small. Baba. Small. Chama sir, Baba Mwami. We are boys for me. No way, sir. It's okay. It's okay, baby. <clears throat> it's okay. The boys. small. Baba. Pakute. Bàbá àgbàlagbà. Ikú. Bàbá o. Ìgbà tí ẹ lọ sí ilé dọ́là, èwo nínú yín ló jí láptọ̀pù ẹ gbé? Are you dead? Baba. Baba. o. Mo ní èwo nínú yín ló gbé laptop dọ́ra nígbà tí ẹ lọ sílé. bàbá àwọn boys mi wọn ò gbé nǹkan nílé yẹn ẹ kó mo lead operation mi dẹ̀rẹ̀ fún yín lófo. ẹ olúwa mi àgbà tí obìnrin lọmọ ẹ ń pọ̀ jọjọ ah, wọ́n gbé nǹkan wọ́n gbé nǹkan Baba, that's not the issue now. The issue is ẹrù ti wà lẹ̀. bá ṣe gbogbo yẹn tán ẹ́ẹ́ a lè máa dúpẹ́ nínú yọ fáìlì nínú fáìlì. Ọ̀túnba kan o pé iná ilé ni ọmọ ewúro máa ẹ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́. Oh, go inside and naked yourself. Go inside now. Go naked yourself. Your father is coming. Àwọn ìlú wa pa bàbá yín. fẹ́ mi kò tí ì ṣe báyìí o. dọ́là ah, ah. ẹ̀jọ̀ tó bá tiẹ̀ fẹ́ gbé odidi orílẹ̀-èdè wa gan-an ṣé ó yẹ kó le tó yìí. no no no no no. látàárọ̀. èyí tún tó ń fọ́nì sí mi gan nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀. Ah. alàgbà bàtà bá dúró bí ọgbọ̀n ìṣẹ́jú sí táàbà rẹ̀ ká máa bá ti wà lọ. bẹ́tà bẹ́tà ọjọ́ ti lọ gan ọjọ́ ti lọ I don't um, tó bá tó bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pé first disappointment á wá ti dùn mí jù á ti dùn mí jù. Mm.

on, on, a on, omi ṣé whatever torúkọ ẹ bá ń jẹ́ o smart gan believe me you're very very smart but kò sí bó ṣe lè smart tó tó lè ever beat ẹ̀mí Kìlání never eré tí ajá tiẹ̀ fi ogún ọdún sá ìrìn fàájì ni fún ẹṣin tèmi. sórí laptop tó wà níbí evidence tí we need ó wà you meet me in court. Really? Yeah. Before you take me to court, we need to go to a town. ọ̀dà ọgbà yìí ọ̀sì dùn lọ́kùnrin ọ̀dà. Eh, tó bá jẹ́ pé mo dà hmm. tí mo dẹ̀ dùn ní ọkùnrin ó yẹ fún mi lówó. à ń jẹ àǹsà òpó òpó òmẹ́ni tó kú. ṣé gbogbo àwọn tí bá mi ṣiṣẹ́ oko tí wọ́n bá mi roko wọ́n rí kí n réyàn kankan lọ sóko lọ bá mi dáko mọ́. ẹni gbogbo ọ̀gẹ̀dẹ̀ mi ló ti pọ́n pátá tí èmi ní mọ̀ fòsókè tí ge lára pé kò sówó iná ni ọlọ́run jẹ́ kólúwa rẹ̀ rà kólúwa rẹ̀ ó sílé a ní òṣòwò ìsọ̀rọ̀ ìsọ̀ kan. Hmm. Hmm. ọ̀rọ̀ owó ìṣá ni o eh, but ìyá hmm. ṣé ẹ̀yin ò gbọ́ pé wípé ẹnu wà ni. ẹnu eh. lọ́wọ́ tẹ̀mí wá o bí wèrè kan bá kó hanu. tí mo rówó lẹ́nu rẹ̀ báyìí ṣé ní tí mo bá wọnú ayé kìnìún lọ tìfún tìfún tẹ̀dọ̀ tẹ̀dọ̀ báyìí mi máa wọ́ gbogbo rẹ̀ jáde towó towó síta báyìí tí kìnìún ó lọ wá bíkú sí tèmi ó mọ̀ náwó lọ má wọnú ayé kìnìún lọ́nà kówó jáde àní kò sówó nìtọ́ kí a bẹ́ẹ̀ ni kówó dání gan kíkí ìmọ́lẹ̀ níná ni màmá nǹkan tẹ́ǹtẹ́ àti sọ fún mi sì ni pé kò síbi tí owó yẹn bá wà ẹ̀yin lórí láti lọ fa owó yẹn jáde wá. etí rẹ fọdàn àní ìtì ìjẹun níbi ó lédè yìí kò sọ bẹ́ẹ̀ nù léyìí. Hmm. ẹ ìyá wa hmm? gọ́ngọ́n lórí o ṣe ṣe ṣe pori rẹ jù. irú ọ̀rọ̀ lu jàǹbá wo nù. àdúró mi. Ah, but mama ẹ̀yin ló ń sọ fún mi sí wípé kò bá jẹ́ kíni kò bá jẹ́ irin ẹ rẹ́dì láti lọ gé orí ẹ̀kẹ́ yọwó jáde n bá wẹ ni. Ah, ah, òwe ni. ṣé ọjọ́ ara wọn. Ah, ẹ rẹ́dí láti lówó. gbogbo ìjọba ti rìn àjò lọ gbà gbogbo àwọn ẹgbẹ́ èdè báyìí gbogbo wọn láti wẹ̀ fún tán yányán wà ń bọ̀ ìyá mi ló rán mi iṣẹ́. tí rádaràdá káàkiri tó dà bẹ́ẹ̀ kí n fẹjọ́ rẹ sùn ní ìsìn yóò dàbí ìgbà tí èèyàn ṣe nǹkan kan tí ò dà. ẹ wá fẹjọ́ mi sùn. sórí tí mo fẹ́ sọ fún ọ ní ìsìn mo fẹ́ kó o tẹ́tí dáadáa kó o sórí lẹ́ẹ̀kan tí mò ń wọ ẹ̀ fún ọ hmm. sórí ọlọ́run ló bá wọn wá o torí kó bá jẹ́ pé o tiẹ̀ bá wọn wá ìgbà mo tiẹ̀ wẹ̀yìn gbẹ̀yìn gan mo rí nǹkan kan nípa rẹ̀ àmọ́ sábà fi gbogbo ara tọ̀ ọ́ pé bó ló ti lọ nígbà tá a wá ṣe tán mo wá ń wẹ̀ mo ń wẹ̀ mo rí kinní kan lórí rẹ̀ òṣùpá ni ògo ńlá ni pàápàá ah. àsorí rere lórí rẹ̀ orí ah, ńlá lóní orí aláyọ̀ ni o orí aláyọ̀ ni o Ah, olùmọ̀ ọ̀tọ̀ lógo oòrùn ọ̀tọ̀ ní tòṣùpá méjèèjì ló ní. Ah, ah. èmi náà kàn ń wo ni pé irú ọmọ ńlá wo lọ́lọ́run fi kẹwàá ní yaba yìí ọlọ́run ṣe àṣẹ ń tẹ̀yìn mọ̀ sọ káàkiri o ẹ̀yọ̀ kí fi ń ṣègbéraga o bó bá wá délé bó bá ti jẹun tán kó o padà wá lọ́jọ́ rọ̀ yín wá ṣe àṣekágbá gbogbo ètùtù yín bó ṣe sí olórí nígbò bá ń dàgbà làwọn ìyá rẹ̀ mọ́ni pé ah, alájẹ́ lọmọ yìí o alájẹ́ lọmọ yìí o nǹkan bẹ́ẹ̀ yẹn kó fi pamọ́ èmi náà ń dúpẹ́ lọ́dọ̀ àwọn àwọn òsàlẹ̀ yìí wípé wọ́n ti fún mi wá kan tó lòdù ni wọ́n fún tán yányán ó pọ̀ ó pọ̀ ó sì sọ̀rọ̀ rẹ̀ wẹ̀ kí sì gbéraga o àmọ́ ah. ah, fi sì gbéraga kó lórí rẹ̀ nínú ó máa yé rẹ̀ jẹ́ òun. ọ̀rọ̀ téèyàn bá yóò èèyàn máa ń pa nù. ẹ ṣe ẹ ṣe yúrọ̀lẹ̀ kódà ẹ̀yìn ní sọ fún yàrá mi gan kàtó wá sọ rẹ̀ ọ̀rẹ́ mi. Ah. mo jẹ kí nìkan kó sáà máa yọ bọ̀ báyìí. ẹ ṣe ẹ ní yàrá. oríire ó kọ̀kẹ́ ned pẹ̀lẹ́. thank you Thank you. pé kí ni tó ṣẹlẹ̀ tẹ́ ń da gbogbo ara nù báyìí kí ló dé tẹ́ ń bara jẹ́ tó tó yìí. ìsẹ́yà yàrá ọ̀nà kẹrẹ́mí yàrá bẹ̀sẹ̀ ń ṣe àyè. bẹ̀sẹ̀ ń ṣe. ká ló ń jẹ́ bẹ̀sẹ̀ ń ṣe bàbá gẹ́ni bá ní. Eh. Ah, ah, eh, mo ti fẹ́ gbé ó dàbẹ̀ ní pé haúsá ní àbí ẹ ló ló bá. ní mo ń jí máa. àwa làmọ wá ṣẹlẹ̀ báyìí bó ní ti wá bó ní ti gbọ́ ti ní báyìí. ní mo ń jí máa gẹ́rẹ́ àbá ní mo ń jí máa gẹ́rẹ́ àbá láti yàrá ìdá kẹ́mi yàrá òní. kẹrẹ́mi kẹrẹ́mi kẹrẹ́mi ní ìdá àlá. ẹran ẹran yà mí. yàrá yàrá yàrá yàrá ee bó ṣe ń ṣe àná. ọmọ ọmọ eh, eh. ọmọ tuntun. gaskiya ne. ọmọ yín. Eh, gaskiya ọmọ yín. ó ń dà ń bọ́ lọ́wọ́. ìyá ọmọ bó ṣe ń ṣe síra <laughs> ẹ̀. ọ̀rọ̀ yìí ti ń gbé mi bọ̀ ẹ̀ ń gbọ́ mọ́. Eh. Ah, ọlọ́run ọba rúgbọ́n náà mo ní ní ìkúlẹ̀ àbí ọmọ eh. ọmọ mo lè ràn lọ mo eh. lè ràn lọ gbà wo lẹ́rìí gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀ gangan. èmi ń sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ àǹtí. Ibo ne ti wà lọ́mọ ló gbà lọ. Wani ya za ta min yaro, wannan wannan yaro kumbu. Yaro, ka eh. sọ̀rọ̀ yaro ló lọ ni. A'a ba haka ba ne ba haka ba ne. Ni kuma a da ba yo. Ke gani ke gani ban san shi ya yi san shi ba san shi yaro na ba. Ti ba da wani mutuwa ba. Ẹ wọ ẹjọ́ ẹ mọ̀ kọ́ ẹjọ́ mọ̀ lọ́dọ̀ balẹ̀ ẹjọ́ mọ̀ lọ́dọ̀ balẹ̀ ẹjọ́ mọ̀ lọ́dọ̀ balẹ̀ balẹ̀ balẹ̀ balẹ̀. Ẹ ti tọ́ ti tọ́ ẹ má ṣe ra orí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ti ń kẹ́yìn ẹ ṣe kódà ẹ̀yin aráàlú ṣe rí tí ẹlẹ́rìí mi wà ní inú ilé màmá ìwé ẹ wọ inú ilé màmá ìwé lọ àpò wà ń bẹ̀ tí mo máa ń gbé nǹkan sí fún màmá ìwé ẹ lọ wò lórí àjà wọn. àpò ah, ó lè sí lọ́mọ yìí ó lè sí lọ́ ó lè sí lọ́ nígbà tó bá pàdé èmi àti ẹ ẹwẹ ah, ah, má dà lórí mi ọmọ àti pàdé rí. ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ wò sórí ọlọ́mọdé àràrùn tó o ní tí ọba sọ̀rọ̀ ó dá kò sọ̀rọ̀ ó gbé o ṣé níwọ̀ lórí ilé rẹ̀ agbèfọ́ba ilé yà á ṣe báyìí agbèfọ́ba ẹ̀ẹ́dẹ́ bá ń kó dá yín lójú tó mú kéégún tó lè gbàjà tí ò lè jábọ́ tí ò ní tún pánú pánú ẹni ẹjọ́ wọlé kó gùnkè lọ kọ́lọ́ pé wá káwọn wọn lọ rẹ̀ gbé. wọ́n máa wá tún di tèmi síta wọ́n máa tún di mi síta wọ́n máa dá sí mi síta èyí ẹgbẹ́ wọn máa wọnú lẹ́mi torí kí ẹni. Ah. àǹtí mi kí ń bọ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. Ah ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. láyé ẹjọ́ ni o láyé ẹjọ́ ni. bá ti clear pé kò sí nǹkan kan lulẹ̀ ẹ jẹ́ kó wọlé kó lọ wò ó. abẹ́ẹ̀ rí. dáfọ́ wọ́n lọ wò ìjọba ẹjọ́ lọ wò ìjọba ẹjọ́ lọ wò. àṣírí tú ìró ògbó wọn wọn ò lè wọ wọn ò lè wọlé o. ìjọba tí ẹ yóò gbé yòókù fún ìjọba ni. ara kan náà ni a gbogbo nǹkan pé àṣírí rẹ gangan bárakùnrin rẹ kọjá kínní àbí ẹ náà bá gbé wa àmàkẹ́yìn àti wọn ojú wọn àwọn sì yọjú wò tá a bá ti níyẹ kó tó fò bọ́dà àdàpadà a sì sọ fagbófinró náà gbé wọlé lọ ọtẹ àbí yóò sì sọ ẹyẹ tó ní ọjọ́ òsì eh? yìí ẹyẹ tó ní olùkú jẹ. Èmi ló nígbà jẹ́ ah. ah. nígbà jẹ́ kiri bọ́bá bọ́bá bí ọba tètè yọ ayọ. Ẹ wọlé lọ. Ẹ wọlé lọ. Ẹ wọlé lọ. Ẹ wọlé lọ. Ẹ wọlé ẹyẹ ìwé ẹ ìwé ọba tí òun lọ́dún dàbí àbí àgbọ̀yìn. sórí sórí ìyéwé kí ló ń pè ní nǹkan àti. Àṣírí ẹlẹ́rìí. kó sájà ní olóńgbé ọlọ́jà lù. Ọ̀hún tó wọ́n ní ẹgbàá mi ẹgbàá mi ẹgbàá mi. Ẹ̀rí ìgbé o. Eléyìí ń bẹ lọ́rẹ̀ lọ́rẹ̀ lé rẹ̀. òsì ilé ha ilé rẹ wá dilé di dilé ọ̀la wọn lè lè rẹ ní ìrẹ̀wó bó ti rí. ọkọ ìlú ẹ bá bẹ wò náà ọkọ ìlú ọ̀rọ̀ rẹ. ẹ gbẹnu tí mo ti ta yàrá tipẹ́ tipẹ́ ẹ mọ iye ìgbàdàn mi tó mọ́gi tẹ̀ bá káàkiri. ẹ ṣe balẹ̀ ni. àsìkò yẹn kẹ́ wọ́n ṣe wọ̀ntì. ẹ gbọ́ ẹ wo ní ẹ kí ni torí lọ́bẹ̀ náà tó yẹ wàrú ọwọ́ kí ló dé náà kí ẹsẹ̀ wọ́n lẹ̀sẹ̀ mi tó fi wá ń gbogbo ọ̀rọ̀ bàtàbàtà tó wà lébi lórí tó lémi ni mo ṣe kí ló dé kí ni díẹ̀. ẹni bí àdán rèé tó ẹ wò kọ́lọ́n kọ́lọ́n ṣàánú wa ni àbí kọ́lọ́n kó ẹ̀ bàbá ọlọ́run ò bá jẹ́jẹ́ ń jẹ́jẹ́ ni o kẹ́ máa wo kẹ́ máa wo ọlọ́run kó má dá yàn lẹ́jẹ́ tí èsì tó. ìwé ahọ́n rẹ̀ ń lọ ahọ́n rẹ̀ ń lọ. <laughs> ẹ sá tẹ́wọ́ pẹ́ tẹ́wọ́ pẹ́ tó tó bẹ̀rẹ̀. gọ́ńdọ́nù gọ́ńdọ́nù ló dé àyìn ní lọ́jọ́ náà lọ́run ló ní ká máa ọjọ́ máa ṣe wọléwọ̀de iṣẹ́ kan o iṣẹ́ ni o iṣẹ́ ni mi ò mọ̀ pé bí ó ti wá dàrí o. ìyẹ́ òṣèlú ṣe dàrí ni àdélùbọ̀ ẹ̀wò ńgbà ń gbò wá yá tí tí baálẹ̀ wá ní wípé kí gọ́ńdọ́n lòun fìlú lẹ̀ ní dandan dandan mo bá wá wò kí n mo lè ṣe lórí ìlé jẹ́ kíjọ bọ́ lẹ́nu mi ọmọ tó ń gbangba jẹ ìhùn náà ló ń fún mi níjọ ìgbẹ́ tẹ baálẹ̀ lórí baálẹ̀ ni ló ń gbé wọn ní pamọ́ jẹ gbogbo àwọn bá ń ṣe yìí lọ wọn ní láyé tèmi àti gọ́ńdọ́n lò. ìlú mọ̀ nípa òun náà ẹ̀wọ̀n fífún láti ẹ̀wọ̀n tí yà ní sẹ́yìn náà ni. ìyá àdá yìí la rí o gírámà tí yà máa lòmí ìsẹ́nu yín ọkọ̀lú ọkọ̀lú ọwọ́ ilé wa ọkọ̀lú. bàbá ẹ ẹ pẹ fún wa. ó tóbi lórí ẹ bá ń bọ́lẹ̀ kẹrùn yín. ọ̀rọ̀ mi ẹ bọ̀ ẹ bọ̀ mi ẹ bọ̀ mi ẹ bọ̀ lẹ́kẹ̀ rẹ̀. ẹ bọ̀ ẹ bọ̀ ẹ bọ̀ tari kí ló sì ṣe. sọ̀rọ̀ yẹ̀kẹ̀ àtọ̀tún àtòsì ẹni bí ni wọ́n. mo ní ẹ̀bọ́lẹ̀kẹ̀ ẹ̀bọ́lẹ̀kẹ̀ fún mi. sẹ́mi èmi gangan ọkọ mi ló pàṣẹ. ìbò ìbò orí ẹ̀ máa ṣe mí láwùjọ. ìbò orí ẹ̀ máa ní ìsìn náà bàtí kìíní ń gbé ọwọ́ ẹ̀ máa kìíní ṣe ọ́. ẹ̀ ń kó bá wọ́n mi lẹ́nu ẹgbà. gbogbo ohun tí mo rò ní pé bọ́yá ẹ nílà àkáyè. ẹgbọ wọn. mo wá rí ẹ nílà àkáyè rárá. mo rò pé ẹ mo fi ní kájọ mọ́ ṣèjọba yìí. Ah! ẹ bá gbọ́dọ̀ kọ̀wọ́ yìí. ẹ bá gbọ́dọ̀ kọ̀wọ́ yìí. kólẹ̀jẹ̀ ah! fún ọ ìlú kọ́lọ́sà ni fìlà mi bá mú èmi mú sáré nǹkan mi. Ah! ọ̀rọ̀ tó wà lẹ́sìn ó ti di ti ìjọba The government will take it from here. Yes or no? Yes or no? Yes. Yes or no? Ẹjọ́. Ẹjọ́. Èso lóye màkìlì ẹjọ́ tó tún ṣe ẹnu wo kò sí ọ̀rọ̀ lẹ́nu rẹ mọ́. Ọ̀rọ̀ kúrò lẹ́nu rẹ ní kàmpárì gbẹ́nu sọ̀rọ̀. Ṣé ń yà? Onídìí ò sí, onídìí ò fọ̀. Ẹ wo ìjọba, ẹ wo ìjọba, a máa ṣe Dunkin' justice, Dunkin' justice, a máa ṣe ìjọba, ìjọba, ìjọba, ẹ máa ń wọlé ni. Ṣé o tó fọ́ọ̀lù wájà? Ẹ ọmọ yìí ni wọ́n sọ kí ni mọ́lẹ̀ ní àwọn. Ẹ ọ̀sọ̀ mi díẹ̀, ọ̀sọ̀ mi díẹ̀ díẹ̀.